FM. 101. 101. It's Christmas. lẹ́yìn tí aago mọ́kànlá ti kọjá ìṣẹ́jú kan ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Lájọni Bello lórí ètò alfik fìdí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين gbogbo ọkọ̀ tí Allah ni gbogbo ìrìn tí Allah náà ní ṣe pẹ̀lú àǹfọ́lọ́n kí oníkálukú akábọ̀ sórí ẹ̀tọ́ ètò ìyètò wa tí a kò ní àlèfíkùn fi díù ọládùnú bẹ̀rẹ̀ lókùnrin mọ̀ ń bẹ nínú yàrá ìgbéòsọ̀fẹ́ pẹ̀lú Sheikh Dr. ṣàfdé ìgbádẹ́bọ̀ rọ́jí tí àwọn ọmọ àfi ṣùgbọ́n náà ní ìbéèrè oníbéèrè tí wọ́n ń béèrè báyìí wípé kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin sọ̀látò ṣòwòk àti dóṣà ilé ọjọ́ ìbílẹ̀ láòkọ́ ẹlẹ́ẹ̀kejì láti ìlú ìṣẹ́yìn wọ́n ní báwo ni mo èyí lè wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ àwọn òbí tọ́jọ́ pé ẹ̀yìn òun láti lé ọkọ̀ tòun ti bẹ́ẹ̀ ju bẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ àlálùkọ̀ òun ti rẹ́ni tóun tún wá fẹ́ fẹ́ ní àwọn òbí ta fún wọn jálẹ̀ wípé sámú yóò parí ilé ẹ̀kọ́ ni ọmọ yìí sì ń bẹ̀rù láti má ṣe rẹ́ lo eh, ohun tó ní ṣe pẹ̀lú zùmá wípé kí ni ó lè jẹ́ ọ̀nà àbáyọ sí irú nǹkan báyìí ọjọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ dábíbà insha Allah. alhamdulillah wassalatu وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته النبي صلى الله عليه وسلم ما سمعت نافلة كان ní ṣe pẹ̀lú ìgbà tí èèyàn parí àṣùbà èèyàn dìde èèyàn jókòó ń bẹ̀ ó ń ṣe ọlọ́run bí kí al àrùn bíyàn fi àwọn àrùkárù sọ̀rọ̀ àti ìtọ́jọ bẹ́ẹ̀ láti ìgbà tó ti parí àṣùbàmù tó fi wá di pé òun yọ ó gbéra sókè ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó òun yọ ìwọ́n wá tètè ìwọ́n wá sí náfìlà rákà méjì onítàn nílágbára ọ̀mùrọ̀ eléyìí ó fi hàn wá gédégé pé oore ńlá ọ̀la ńlá ń bẹ fún gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo àsùpọ̀ ojoojúmọ́. ó sì jẹ́ pé ọ̀rọ̀ ìgbà kan lọ́wọ́ bá ní kó rí ṣe òòrè ńlá náà gbẹ̀ǹbẹ̀. ṣùgbọ́n ṣọlá tó gbọ́ ha ohun tó yàtọ̀ sí léyìí èmi ṣe tẹ̀lé ṣọlá tó tá a máa ń ṣe ní déédéé àsìkò tí ṣọlá tó a ṣe lẹ́yìn àsùpọ̀ àyàn náà wáyé náà lásìkò ṣọlá tó gbọ́ ha náà ti bẹ̀rẹ̀. èmi ṣe tẹ̀lé rọ́kà méjì àbí mẹ́rin mẹ́fà tàbí mẹ́jọ ni là ń pè ní sọ̀láàtì dọ́hà bẹ́ẹ̀ bá fi sọ̀láàtì dọ́hà rákà méjì ó dé fún pé èèyàn ti ṣe sàrà fún gbogbo oríkì rẹ̀ lójúmọ́ gbogbo ojoojúmọ́ ló sì dọ́rọ̀ yẹn lórí wa kíkà máa ṣe sàrà àforíkì kọ̀ọ̀kan nínú àwọn oríkì ara wa tó jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta tába tí wàá ṣe rákà méjì tá a pè ní sọ̀láàtì dọ́hà ni a ti wà nípa ẹni tó ti ṣe sàrà fún gbogbo oríkì rẹ̀ yìí. báwo bá fẹ́ ẹni tó bá jókòó lẹ́yìn àṣùbá tí ó dìde ó lè ṣe rákà méjì pẹ̀lú àníyàn méjì àníyàn ìṣọ̀láàtì tí ó máa wáyé ẹni tó bá jókòó tí ń ṣèrántí ọlọ́run títí tí ó fi di pé òórùn ràn àbẹ́ òórùn yọ èèyàn sì tún bá ní ọpọ́n fẹ́ ṣe bọ̀há náà ọlọ́run á fi rákà méjì yẹn fún yàn ní ọ̀sán pé yàn ti ṣe mẹ́rin ilé ìjọba ọmọbìnrin tó ń lọ sílé ẹ̀kọ́ tó wá ti ara ni tí ó fẹ́ fẹ́ ó sì báwọn òbí rẹ̀ sọ pé kí wọ́n yọ̀ǹda fún un kó wọ́n rí ọkọ àti pípa pa gan ọkọ tó wọ́n ní kò ní díẹ̀ lọ́nà láti tẹ̀síwájú pẹ̀lú ọkọ tó ń kọ́ báwọn òbí wá fàtúkọ́ rí pé àbíkọ́kọ́ wọ́n parí ilé ẹ̀kọ́ rẹ̀ náà kó tó di pé yóò tiẹ̀ máa sọ̀rọ̀ àlọ́kọ̀ àlọ́kọ̀ wọ́n ní kí ni kí lóògùn yóò ṣe ìrìn tó yẹ kó ṣe náà ni kó gbìyànjú láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn òbí rẹ̀ nítorí pé ibi ti dáyé ṣáájú ọmọ ohun tó dùbà sí òde ní jíjókòó àti ní lílọ́sọ̀ ọmọ ò lè rí kódà kó ṣe pé ọmọ yẹn gun ẹlikọ́pítà wọ́n bùkátà láti fi sùúrù pẹ̀lú àwọn òbí rẹ̀ àwọn náà ìrírí tó pọ̀ eléyìí tó ṣe pé ìwé òmìnirú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ táwọn mọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́nà à ń kọ̀wé ẹ̀kọ́ náà ti ṣàdéhùn nípa òun ní díyàwó ńlọ́nà láti parí ẹ̀kọ́ rẹ̀ ìyẹn kì í má tó ṣe pé ní kíá kíyàwó bọ́ sí lọ́tán ó yí àdéhùn o ó sì ní nǹkan bá fẹ́ dà kí wọ́n dà òun ò ní jẹ́yàwó tí wọ́n lọ sùkúlù mọ́ hmm. gbogbo irú àwọn àrírí làwọn òbí làwọn ti ń sọgbọ́n táwọn fi máa pọ̀ àwọn ìdí ọgbọ́n jáde lẹ́nu fáwọn ọmọ àwọn táwọn ọmọ ọmọ wa rò ńgbà míì pé òbí ti sọ́ra rẹ̀ dókítà dìgbòlù níwájú àwọn káwọn ọmọ bá rí ní táwọn fẹ́ ṣeṣe. Hmm. so ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn òbí yín. ọmọkùnrin tó náà fẹ́ sọ ọyún ó lè ṣàdéhùn ó lè sọ pé wọ́n jẹ́ gbé ẹ zumarok hmm. ọmọ òbí sórí tí ti fi ọ́ fún ọ tí bá fi ọ́ fún ọ òkúta tó mọ gẹ́gẹ́ bí òròǹbó lọ́sọ̀ pé òun lè gbé. oríjọ eléyìí sùúrù àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ̀yìn ọmọ ẹ bá ti sọ̀rí pé ẹ̀yìn àlọ́kọ àlọ́kọ ó ti taná sí ọ lójú kọ́ wá ti torí rẹ̀ kọ́ ba àárín rẹ̀ àtàwọn òbí rẹ̀ jẹ́. Mm. inú òbí náà màdàmú ẹni sọ pé ìfẹ́ lọ́kọ ẹ̀yìn náà ronú sí o nítorí pé kọ́ lọ́kọ kọ́ lọ́kọ lé àpọ́nlé ó pè yín o. Mm ó pèyí ju kó wá ti rí pé yóò gbòmí alẹ́ lọ. nítorí pé báyìí ṣe ń rò pé àfojúsùn yìí ni kò parí ilé ẹ̀kọ́ ẹni tó lọ́ọ́ bá kọ pé yóò parí ilé ẹ̀kọ́ ni wọ́n parí. ọ̀pá ẹmẹ́yẹ ọmọ ẹnu ìkẹ́kọ̀ọ́ náà ni wọ́n wà tí aláìlérí lọ́kàn ti rọ́ọ̀lù tí ó di pé lóyún. oyún náà lọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní ìtòjì kí wọ́n fẹ̀kọ́ lẹ̀ pé ẹni tí ó yà ròyìn sọmọ ní lánàá bá sọ̀rọ̀ pé jọ parí ilé ẹ̀kọ́ ẹni tí èsì pa àfọmọ fún yàwó torí ẹ̀ bẹ́ẹ̀ bá lè kéré káàtì lọ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ní àfojúsùn ní kó parí ilé ẹ̀kọ́ kó tó lẹ́kọ̀ọ́ oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ kí gbogbo eléyìí ó tó ṣẹlẹ̀ hmm. ẹ̀yin náà rò dáadáa bẹ́ẹ̀ bá lọ ní lílọ tàpọ́nlé ó pé yín jẹ́ kó jẹ́ pé ẹ̀ mẹ́jọ nìkan gbọ́ àṣemọ́ṣe tó ṣe yìí tọ́jú ọgbẹ́ ní ọyọ yìí ta la sọ fún hmm. ẹgbẹ́ ọmọ lọ rẹ̀ jẹ́jẹ́ eléyìí ìjọba tó ṣe jẹ́. ìjọba ọ̀hún ṣèlú zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjá gbé olùkọ́ ìfìmọ̀ kò wọlé bèrè bèrè kan àti kejì lórí ètò olóògbé ọ̀rẹ́dùn sọlá ìwọ́ṣùn ti lọ. وعليه السلام ورحمة الله وبركاته اليوم اليوم لا يقول يدينه السلام عليكم عليه السلام Ọdún èdè láti ìjọba ìgbẹ̀rẹ̀ tàbí àwọn ìpínlẹ̀ ìgbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ẹ́sì ìgbẹ̀rẹ̀ tàbí àwọn ìpínlẹ̀ ìgbẹ̀rẹ̀ ọ̀yọ́ pé èyí tí ó rẹ̀ ló ti ní àbúrò tí ó ti ti ṣé yóò fẹ́ bọ́ọ̀lù ó ti yóò fi nà ìbéèrè láwọ̀kọ́ wọn. ojú omi Islam fi wo. wọ́n ní ojú omi Islam fi wo kéwòn máa ṣe àdúrà ní orí tẹ́ nígbà tí wọ́n bá lọ sí òkú. alhamdulilayi tẹ́ bá lọ sìnkú tẹ́ bá lọ sórí tẹ́. súnà nàbì sọlọ́lá àdùsọ́lá ní kẹ́ ṣàdúrà fún gbogbo okùn mùsùlùmí tí ń bá ń bẹ̀. àdúrà tó ti ṣe ànábì ti fi kọ́ wa asalaamu alaykum ahla diyaari min almu'minina wal muslimin antum salatuna wa nahnu insha allah bikum laaxiqun رحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية ẹni tó wá sí ẹ bá ti bò mọ́lẹ̀ tán ó tó di pé kálukú túká ẹ tọrọ àforíjì fún ẹ sì tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kó fún lésì fọ bí wọn sọ pé lòun foríjì Ọlọ́run fún lésì fọ ó ti tó kíkálukú kú mbẹ ilé ìmísúnmọ anábì sọlọ bá àdìsí sọlọ ètò káwọn máa gbà bí àfi látọ̀dọ̀ ẹnìkan dọ̀dọ̀ ẹnìkan wọn tún wá máa dá níta àti lábíà wọn kọ ìdájà fatia hmm. rárá oníyàn àdáda lè lásán ni ìdáná fi sọ̀rọ̀ báàdì sọ́nà tó bá sìn kúta kó tó di pé kúrò ńbẹ́ anábì máa ń sọ fún àwọn sàhábà rẹ̀ pé fàfẹ́rẹ́ lè àkíkùn sàlùmáhà lẹ́hu fẹ́bẹ́t fẹ́ ìnáwó àná yóò sàb ẹ tọrọ àforíjì fọmọ ìyá yín ẹ tọrọ lọ́dọ̀ ọlọ́run kó fẹsẹ̀ rẹ̀ táwọn ọmọ gé láti oníraka mẹ́rin mẹ́rin kúrú sí méjì méjì ní àbíbáwò. bẹ́ẹ̀ni òfin ọlọ́run bá dá lórí pípẹ́ bá rìnrìn àjò ẹlẹ́tọ̀ láti máa gé láti oníraka mẹ́rin sí méjì méjì. àmọ́ lópin ìgbà tó bá ṣe pé nínú àṣà yín ìrìn àjò ni wọ́n ń pe irú ìrìn tẹ́rin. nítorí pé àwọn àdéhùn kan wá táwọn dá iye bíyìn ni ó ti ṣe gùn tó kó tó di pa gbèsò láti kúrò hmm. ṣùgbọ́n gbogbo àwọn ìgbà wà yàn fẹsẹ̀ rinlẹ̀ bí àwọn àdéhùn tó dá pé nǹkan tó dá sí bíi eh, kìlómítà eh, mélòó lé ní ọgọ́rùn-ún hmm. gbogbo àwọn ìgbà wà yàn fẹsẹ̀ rinlẹ̀ ìtọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wá ni pé àṣà àwọn èèyàn láwò ìjọ tí èèyàn bá lọ sọ́yọ̀ tó ní àjò ni wọ́n ń pè é àbá sọ pé ọkàn lọ sọ́yọ́ kábọ̀ a sì mọ̀ pé lílọ sọ́yọ́ ò kódà bí lílọ sójú ọba kódà kódà bí lílọ sí ìpébà tó Ọ̀yọ́ kódà bí kẹyàn lọ sájà wà tó Ọ̀yọ́ jìnnà ju gbogbo àwọn ọbẹ̀ lọ ó ń sì súnmọ́ kọjá sílé àjò lódodo má pàjùlọ pẹ̀lú bọ́nà ti ṣe lọ́lù yìí báyìí bẹ́ẹ̀ náà ni ẹni tí máa ń lọ sí Ìbàdàn ilé nǹkan ẹ̀mí ìyàpá ẹ̀mí náà ọ máa gé àwọn sọ láti rọ rákà mẹ́rin mẹ́rin kúrú tọ́ba sì ti láǹfààní àti gé sọ láti rákà mẹ́rin kúrú o ti láǹfààní àti pa sọ láti méjì pọ̀ sọ láti Zuhur àti Asr o lè ṣe lásìkò Zuhur sọ láti Maghrib àti Isha o lè pa méjèèjì pọ̀ lákòókò Maghrib. Ẹ̀lẹ́yìn. Hello. Nítorí. Àwọn àlejò. Àwọn ìṣẹ̀lẹ̀. Ọgọ́ mi lè fọ́tà láti ilé Èkó. Ìbéèrè mi. Ẹ̀jẹ̀ ń fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ òtáàzò pé tí sáńbà bá mẹ́rin tí ẹni náà ti wá wọ ìjà nọ́mbà yẹn. Ìjọba tó jáde ní ilé-ìwẹ̀. Ó tọ́ wá rí wípé màálù yìí wà ní ojú ara rẹ̀. Lẹ́yìn tí ìṣẹ́jú márùn-ún tó ti tẹ̀ta. Ìjọ kí ni ìdájọ́ rẹ̀ tí yóò lọ fún ẹ̀wẹ̀ fún àjọba àti. Lẹ́yìn tí ìpínlẹ̀ ẹjọ́ ti ṣàlùwà lásán àwa jẹun káàlù aláwa sì ta àbí àfẹ́rẹ́. alhamdulilayi ẹni títí rẹ̀ wọ́n jánábà kan ó wá ṣàkíyèsí pé àtọ̀ tó ń bẹ lójú ara òun ó tún ń jáde báwo ni ó ti ṣe ṣe ìgbàgbọ́ tí ìyàwó jánábà àwọn ti tó àwọn nǹkan tó kàn sí náà ní kẹ́ ẹ ní kẹ́ ẹ fi tábà kẹ́ ẹ sì fọ èyí tí bá ń bẹ lára aṣọ yín nínú ìtọ̀ rèké tàbí àtọ̀ tọ́ba ti ṣe bẹ́ẹ̀ ó ti parí. ẹni tó wá jẹ́ pé ó ti ṣàlẹ̀ àlásán dáadáa ẹ̀yìn àlọ́ alálọ́wà lọ jẹun sóúnjẹ tó jẹun sọ́gbàlù alájẹ àbí ọ̀tà jẹun. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam anabi ọ̀sọ̀bọ̀bá àdúrà ṣẹlẹ̀ wọ́n jẹ́ni tó ṣe pé bá jẹ nǹkan kan tí wọ́n fi náà ṣe lẹ́yìn àlùwàlá wọn máa tún àlùwàlá sí ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn ànábì kìí ti torí bí ìjẹun tí wọ́n bá fi náà ṣe ó tún àlùwàlá sí náà o lópin ìgbà tí tí wọ́n jẹun bá ti ṣe ara rà fún mi. sàábì Jabir ibn Samura radiyallahu anhu. ومن كان آخر الأمرين من رسول الله صلى الله عليه وآله وسلم tẹ́rìkù lòwòbó èmi máa mẹ́sẹ̀tù náà ìtànàbí ṣe kàn láàrin méjèèjì ọ̀nà mi pé kì í tí àwọn aláṣẹ má nítorí pọ́ba àjẹnta àfinẹ́sì yàtọ̀ fẹ́ràn ràkúnmí nìkan eléyìí tí àdéhìí mi tó mú wa pé ẹnikẹ́ni tó bá ti jẹran ràkúnmí kó tó àlọ́ aláṣẹ. Hello. Mm. Hello rẹ̀. Ìbéèrè Ìgbẹ́gbẹ̀rẹ̀ ìfẹ́ báwo ni ọ̀rọ̀ ṣe máa àwọn ìgbẹ́gbẹ̀rẹ̀ ìfẹ́ ọ̀rọ̀ tó ń pẹ́ láti ọ̀sẹ̀ láti fi ọ̀sẹ̀ ọ̀ṣẹ́ àti mi tí mo bá sọ́wọ́ náà sí lọ́nà ìgbọ́n mo ṣe ọlọ́ àwọn tó gbọ́dọ̀ pé ẹ̀dọ́ pé mo rẹ̀ lè bá sí ọ̀gbẹ́ ẹ̀rọ mc ìránṣẹ́ sọ́nà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú. àbíbẹ́rí ẹjọ́ yá àlùkò ní ẹlẹ́gbọ̀n ní báyìí náà sọ̀rọ̀ bisimilá ṣe bisimilá. ẹlẹ́wọ̀n ó kọ́ ilẹ̀ tí ń gbé.

nítorí pé kìí ṣe mùsùlùmí ẹ jẹ́ ká lọ màgà náà orúkọ lásán ọ̀sán ni di mùsùlùmí o ẹni tí ìbá ti sojúṣe rẹ̀ nínú Islam kìí ṣe mùsùlùmí ọlọ́run dákun mọ́ yàrá ń kékeré lẹ́yìn tá a ti jẹ́ mùsùlùmí. Hello. وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọ̀rọ̀ two three four eight zero eight three two nine three eight nine Ìbéèrè ìbéèrè mi ni pé ṣé ó tọ́ tí wọ́n máa ṣe àjọ àti òkú Mùsùlùmí. Ọ̀dà. tọ́ torí pé kòkó kí wọ́n á péjọ kí àbí ẹ̀sẹ̀ àbí àjọ kẹjọ àbẹ́ ẹ̀sẹ̀ togójì ọjọ́ àbẹ́ ẹ̀sẹ̀ tẹlẹ́dọ̀ọ́dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àdáda lẹ́nu ẹ̀tàkùlànà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam náà tó sọ pé mọ̀nà àmì àmàlẹ́nu lẹ́yìn sàálẹ́yìn àmúrẹ́nà àfọwọ́rẹ́d ẹnikẹ́ni tó wá ṣiṣẹ́ kan tí ìsà ọ̀la pálásẹ̀ kókó sí àgàṣe rẹ̀ padà fún. náà ní kí gbogbo gbà lọ́jọ́kọ́jọ́ náà ní ká máa rántí àwọn òkú wa pẹ̀lú àdúrà. الذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم àgbọ́dúnlá àwọn sàhábà wọn máa ń ṣàdúrà báyìí pé ọlọ́run foríjìn wa foríjìn àwọn tó ti yaquluna wọn á máa wí ní gbogbo ìgbà torí rẹ ẹni tó bá ti gbẹ lọ́wọ́n ọba gbọ́ àtọ́jọ́ kan tọ́lọ̀ ti paláṣẹ táwọn ti fi kọ́ oní ọ̀nà tẹ̀lé yóò ṣàdádálẹ̀ àdádálẹ̀ ọjọ́ kẹta kò wúlò fokù ìjọ kẹjọ kò sí láǹfààní ogójì ọjọ́ gan ìdáwó ni lásán tó ká tó wá pé tọ́lọ́dọọdún èyí tó jẹ́ ọ̀nà wọn ní ká tẹ̀lé ní ká tọ̀ kọ́nà ṣèjọ́ ni tó ṣe pé tí wọ́n ní ká mú láàmú àfiwẹ́ wọ́n ní èèyàn bá jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ tó jẹ́ ti aládàáni kan tó wá jẹ́ pé léṣe ni wọ́n máa ń sọ pé kí àwọn akẹ́kọ̀ọ́ náà kí wọ́n ṣe àwọn àtìkáàrù ní àṣepapọ̀ lẹ́yìn tí wọ́n bá ṣe àwọn sọ̀rọ̀wá tí wọ́n tán bí sọ̀rọ̀tì gbòòrì àti sọ̀rọ̀tì àṣ ní ilé ẹ̀kọ́ lẹ́yìn tó máa bá àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ wọ́n ní ìjẹ́ èrò lè sọ wípé ìgbàláyè ń bẹ nínú Islam pé kí àwọn akẹ́kọ̀ọ́ náà kí wọ́n máa ṣe irú àwọn àdúrà àwọn àtàrí bẹ́ẹ̀ torí pé àwọn pé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ níjà wọ́n sì sọ pé ohun tí ó fà táwọn fi ń ṣe lẹ́nu pé àwọn fẹ́ káwọn ọmọ kí wọ́n gbọ́ ilé ọ̀fà táwọn fi ní ká máa gbé ní àpapọ̀. alhamdulillah ẹ̀ẹ́dẹ́kẹ̀ ìjọmọ́án ká máa wí pé lóun lè papọ̀ lóun èèyàn kan àdádálẹ̀ hmm. Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó bá rí pé àkọ́ àwọn ọmọ mi kò burúkú lè kó dé wájú wọn kó máa kó káwọn ọmọ náà dá títí tí wọ́n fi mọ̀ tán bá ti wá mọ̀ tán tó ní kálukú ọmọ ọ̀gá tiẹ̀ wò. ẹlẹ́yìn. àwọn ìṣẹ̀lẹ̀ oníbẹ̀rù. òṣèré bá ló ń lọ láti orúkọ kan gbọ́. ìbéèrè yín. bí a bá lọ sí jẹnẹra àwọn bàbá kan bẹ tó jẹ pé wọn gbó mẹ wọn mú òkúta bíi mẹ́ta àbí mẹ́rin lọ́wọ́ wọ́n máa tàbí àti òkúta yẹn wọ́n máa sọ sínú ìlànà pé ọtọ̀túnmà àbí ọtọ̀túnmà. alhamdulilayi kọ́mọ́kúta kọ́mọ ṣàgbé àti sọ́sìn ìsàrí òkúta gbèsìn àdádálẹ̀ lásán kò ní ìtumọ̀ kankan yàdádálẹ̀ lọ. àwọn tí sì ń ṣe bẹ́ẹ̀ àwọn máa ń tẹ́fà táwọn ti ń ṣe bẹ́ẹ̀. nítorí tó bá ti gbà tí wọ́n máa ń kúnlé fáwọn èèyàn lọ́jọ́ tí àwọn èèyàn máa péjọ fáwọn sàdé àdádálẹ̀ sàrà àdádálẹ̀ ó lè jẹ́ pé n gọ́gọ́ hmm. iná ọgbọ́n ń àwọn àmọ́ sí àmọ́ sọ sínú òkú níbo lọ́wọ́ àmì Islam nípa àwọn torí pé máa ń tà lójú hmm. rẹ̀ wọ́n ní fẹ́ kí hmm. nítorí tí màbá ti kàn ká gbogbo tó ń fi kí àwọn èèyàn jẹ tó ń fi gbókun ẹ̀tẹ́ ló fi gbà. ilé ìjọ ló ti ṣe jẹ. ẹ̀lọ́run ó ti já plus two three four zero three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. ẹ̀lọ́run. àwọn ọmọdé. àyẹ̀wò sọ́dọ̀ washington làwọn kan ń lò.

ká máa wá ẹbí ẹ̀. ìbàtà lọ́wọ́ ká máa sábà lọ́mọlọ́mọ lọ́wọ́ ṣọ́ọ̀kì tí wọ́n bàtà. níbi àwọn kan máa wá ẹ̀kún bàtà lọ́wọ́ ẹ̀kún ṣọ́ọ̀kì yẹn. òun náà gangan lọ́tọ̀ ìṣẹ́gbẹ́ àwọn ará mi sọ. ìrìnsẹ́ ká gbọ́dọ̀ kí n lọ pẹ̀lú fún mi bàtà kí n wá ẹ̀kún ṣọ́ọ̀kì àti kí n fún wá ẹ̀kún bàtà gangan lọ́tọ̀ lọ. ìkejì mo ní ìrìn wọ́n akápò tó ti máa dúró ti péréte tí mo ti lóye pé òun kókòrò péréte ẹ̀rọ wọ́n láti kókó akẹ́kọ̀ọ́ ìwọ̀n ti tẹ̀ wọ́n yẹn tó ń kí wọ́n kí ló wọ́n lè máa dá àdá sọ wọ́n níbẹ̀ ìfẹ́ta ẹ̀lọ́ rẹ̀ jẹ́ tó mọ̀ ń kí ní àbí tó mọ̀ ń kí ní àbí gílẹ̀ sọ. tọ́ba tàbá kí wọ́n tán ìwé òdìdí kí ni. tọ́ba àti ìwà tọ́ba àti ìtòkè àìkọ́kọ́ nǹkan tó bẹ̀rẹ̀ sí máa kí wọn. Mùsùlùmí bẹ́ẹ̀ lọ́wọ́ ń gbà ní. Ṣé wọ́n á kà ìpátá ẹ̀sán pé kí wọ́n máa kí wọ́n máa dá àwọn padà? Ìjọba ìwọ̀n méjì lójú ló wà ní. Ìkẹta ní ìrọ̀ lórí ẹ̀rọ ní pé sótọ̀ ẹ̀tọ́ ìlẹ̀kọ́ bá ń tò ní kìtì ìlú sótọ̀. Gbogbo ìwọ́n lè kọjá wájú ẹ̀. Láti bẹ́ẹ̀ ni kíta bá rìn tán ibi lọ́wọ́ ká máa rẹ̀ sí abẹ́ ìfọwọ́lẹ́yà máa wò ó àti sáwọn ìkọlọ. ورحمة الله الحمد لله alhamdulilayi ìbéèrè tó ní bèrè ṣe nípa pé tí obìnrin àtọkùnrin tó bá ti lájọṣepọ̀ yóò ìdájọ́ wo lọ́wọ́ fún wa nígbà tí wọn ò tí ì jọkọ àtìyàwó ara wọn. Hmm. àti pé ìbálò yìí ó ṣe sábà bí oyún wọn fi bímọ nínú ìdájọ́ ọmọ tí wọ́n bí ọkùnrin kan àtòbìnrin kan wọn jọ bára wọn lò láì jẹ́ pé wọn kì í jọkọ àtìyàwó ara wọn zina ni wọn fẹ́ báńkì zina náà ni. ẹ̀rí tẹ́bá ti bá obìnrin lò láì jẹ́ pé ìyàwó mi jẹ́ ìyàwó yín láì jẹ́ pé bàbá rẹ̀ tí èsì fún yín níyàwó ìbálòpọ̀ yẹn là ń pè ní zina òun ló sì pè fún ìyà tọ́lọ̀ ní kan fi jẹ àwọn zina. Hmm. sọ ìyá ọmọ pé ìpele oríṣi méjì ìyàfẹ́ni tí ò tí ì lọ́kọ rí tí ò tí ì níyàwó rí tẹ́lẹ̀ ìyàfẹ́ni tó ti jẹ́ ìyàwó tó ti jẹ́ ọkọ hmm. kọ̀dá àti jẹ́ orí kọ́mọ́jọ mẹ́rin sí so ìyá àti wọn ti sọ̀tọ̀ hmm. ẹ jẹ́ ká kóra wá ń dànù ká jìnnà fún tọ́lọ̀ sí léwọ̀ gbogbo tí wọ́n gbà ń dè náà ìgbádùn ìṣẹ́jú méjì ni hmm. àbùkù láéláé nítorí pé ìtìjú yẹn ní kò lára rẹ kò ní kò lára ọmọ tẹ ọlẹ́bí ọmọ tẹ wá dùn lọ́nà jù náà máa pò ní ọmọ àlè ọmọ zina irú rẹ̀ kò ní bàbá tó lè jogún kápẹ́rù ọkùnrin tó bókùnrin ṣèrà ni okú ọmọ yẹn ní jogún rẹ̀ nítorí tí bàbá ń fẹ́ kọ́ wà ní ẹni tó jogún rẹ̀ níṣẹ́ bàbá ṣe sùúrù kó o rí i pé ìyàwó rẹ̀ ti dọ́lẹ́tọ̀ rẹ̀ o ti fẹ́ àbí ìyá rẹ̀ ti dọ́lẹ́tọ̀ rẹ̀ o ti fẹ́ kó tó di báyà rẹ̀ lò hmm. torí ẹ̀ ọmọ yóò ní jogún rẹ̀ pọ́nmọ́lọ́bá kú wọn á ní gbogbo ilé ayé yìí wọn lè ní jogún kankan mọ dúkìá rẹ̀ so aburú ńlá ni ó jẹ́ pé àmọ́ ṣe sábàbí kọ́ máa zùmọ́ máa pọ̀ ẹ̀yin òbí náà ọmọ ìwé àti sọmọ yín lọ́kọ lára kí wọ́n máa ka àwọn òfin ọlọ́tí òsì ó kéré irú rẹ̀ lọ ilé ọkọ àti ìbá ṣe páyé ìfín tá a wà ẹ bá gbé páyé tẹ́lẹ̀ ní kíni bẹ́ẹ̀ àfihàn sọmọ yín lọ́kọ́ pọ̀ ó tó lọ ilé ọkọ ìyẹn ti wà ń pè ìyá kó tó di pé ń lọ ilé ọkọ sọ́dọ̀ abẹ́ kò kúkú dá abẹ́ torí ẹ̀ eléyìí ìjọba ọjọ́ abẹ́rẹ́ láti kọ́ tọ̀rọ̀ ó ní ṣé ìbẹ̀sẹ̀ láàmú fọwọ́ pa ni àbí bàtà tá a wọ̀ ìbẹ̀sẹ̀ láàmú fọwọ́ pa ìbẹ̀sẹ̀ yẹn ọba ìjẹ́ pé awọ ni wọ́n ti ṣe táǹpẹ̀ ní hof ọba ìjẹ́ ìwé ni wọ́n ti ṣe táǹpẹ̀ ní dọ́wọ́rọ̀b ọ̀nàmọ̀ fọwọ́ pa ó tilẹ̀ jẹ́ pé àdéhùn kan wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àdéhùn nígbà tí wọ́n rán àwọn sàhábì lọ jíṣẹ́ kan sàhábì wa sọ pé àmọ̀ràn nàbí sallallahu alaihi wasallam ànàmùsàhá àlẹ́tẹ̀sàkì ẹlẹ́yìn ìpawá láṣẹ tí ká máa fọwọ́ pa amẹ́fẹ̀mọ́rù lábẹ́ fífọwọ́ pa amẹ́fẹ̀mọ́rù lọ́pọ̀lọpọ̀ gọ́sí ká máa fífọwọ́ pa bàtà hmm. bàtà nǹkan láfọwọ́ pa lábẹ́ àti ìṣèlú gan torí kí máa mẹ́sẹ̀ lọ orí iná ìbẹ̀fẹ̀ ìbẹ̀fẹ̀ ọba àjọlẹ́wò kò bá sì dára wọ yàtọ̀ sí bàtà nínú ìbá yé wa ajọ́ pé ìbẹ̀fẹ̀ wa láwọn àfọwọ́ pa yóò ṣe bàtà sáwọ̀ ọmọ ẹnìkan ó ní ọjọ́ ní tó ṣe tó wọ bàbá náà ti parí sọ́láàtì ó máa ń tún sọ́láàtì ṣe gbogbo ìgbà tí wọn bá ti parí sọláàt ó máa ń tún sọláàt ṣe àwọn abúlé yìí wọn á sọ wípé n tó fà á òun náà ní wípé òun pẹ́ kí òun tó gba Islam so wọn wá ń fa àwọn sọláàt tí àtọ́n ti gba Islam ti pẹ́ òun pẹ́ kí òun tó máa ṣe sọláàt gbogbo àwọn sọláàt tó ń tiwá sí mọ́fẹ́tọ̀ pàtì lòun wá ń san padà sí nǹkan tí ń ṣe sódà. So so kò sí tàbí ṣùgbọ́n wípé mùsùlùmí gbọ́dọ̀ máa sin lọ́n mùsùlùmí tó máa sin lọ́n ni wọ́n máa sin lọ́n lásìkò tó ẹ kó sìn ẹni tó ti wá paṣọ láti kì sígbà tó pẹ́ kọ́ka púpọ̀ ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ṣoṣọ láti lọ́ ń di mùsùlùmí padà ṣèkọ́ mọ̀ wùlẹ̀ sí ìyá náà tó máa tún ṣọ láti ní ṣe ní gbogbo ìgbà. ìbéèrè kan ṣe nípa pé báwo la ṣe lè kọjá níwájú ẹni tó ń ṣe ṣẹlẹ́yàmù tẹ́ni tí wọ́n ṣe sọ láti bá ti fi kankan bí gàgà wájú rẹ̀ ẹni gàgà ńlá gbà tí ò bá fi kankan bí wájú rẹ̀ á jẹ́ kí ààyè tí àwa fẹ́ gbà kó dìrọ̀ díẹ̀ síbi tẹ́ni tí ń ṣe sọ láti wọ́n wà. tọ́ ọ wọn á ní ibi láàmú àwò tá a máa ń ṣe sọ láti ibi tá a forí kàn láàmú àwò. wọ́n tún wá ní tí a bá ń bẹ nírú wípé abẹ́ ẹsẹ̀ wa náà láti wọ́n ní téèyàn bá ń ṣe téèyàn bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ àmì téèyàn bá téèyàn bá ń ṣe téèyàn bá ti ṣe ìbùdí ìtàn téèyàn ti ṣàlùwẹ̀lá tán ìyẹn á fẹ́ wọ ìbọ̀sẹ̀ èèyàn wá ti bá wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ẹyọ kan tán èèyàn wọ ìkejì lọ́wọ́ ìwé tí ìyọ̀ tán òní ọlọ́gbà kàdàrà pé kí ibi ṣe kọ́ wá wípé báwo lè ní ìṣòṣì ṣé ìyẹn rẹ̀ kárí láti omi àbí ìyẹn kàn mú omi ìyẹn kàn fi pa orí ìbọ̀sẹ̀ yẹn pé ó tún á lọ àlà sí. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá sí ìta gbangba kí a máa fi gbódà ń wọ̀bí sọ lónìí tó mú wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti ọ̀la òde yìí insha allah rahman ní ìwúlò ìṣọ́ central mosque ọjà gbé ten am prompt ah, àkọ́jọ́ ohun tí ó sì mọ́ jẹ́ pẹ̀kẹ́ ní náà ni lórí kọ̀kúkọ̀ lọ́nà kọ̀tọ́ kíkọ obìnrin sílẹ̀ ní kọ̀kúkọ̀ lọ́nà tó tako òfin òsìn Islam inshallah sheikh dr shabdul gbadebo rọjí aláṣẹ àti ọgbà Islam medina center nípa tàbí lẹ́gbẹ̀ẹ́ ìṣọ́ àwọn ènìyàn sì mọ̀dá lẹ́kọ̀ọ́ àwọn tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì ṣe ní ìrọ̀rùn fún orí olúkálukú wa tí ó sì jẹ́ kí a lè gbọ́ ká lè mú ìrìn kọjá ìbàlẹ̀ dáadáa fún aráyé àti lọ́jà gbígbà lè kíyàmà ẹlẹ́rìí. wàhálà ìsìlámù washington àìkọ́ni ọdún Àwọn kan mọ̀ kí àwọn sọ̀rọ̀ lọ sí ọ̀yọ́. Ìbéèrè yìí. Ẹgbẹ́ tí èèyàn bá gbé ẹgbẹ́ tó rẹ̀ ń dá ọjọ́ dájọ́ pé ẹ̀ tó jẹ́ ìṣe ẹ̀ lè ṣe ní ọgbà ẹ̀rọ ń pín lọ́gbà ọjọ́ tó bá ìpín lọ yóò pín lọ ìkíní kan lè ṣe nígbà ló ṣe. Ṣé ẹ̀ lè ṣe tí ìlú ń tọ́ba ẹ̀ka? Ọ̀rọ̀ ìṣọ̀lá wọn ní èmi tó jẹ́ pé ó jẹ́ àwọn onígbèsè àwọn àlọ́sìn wọn dá ọjọ́ ń fọjọ́ yíjọ́ yíjọ́ náà ni pé kí lóun lè ṣe lórí irúfẹ́ èèyàn báyìí áńjà lè ṣe lórí rẹ̀ náà ni pé kẹ́ẹ̀pé àkéèsí àwọn ẹni tí bárò rẹ̀ sọ̀rọ̀ kì í gbọ́ kí gbà hmm. tọ́gbà wa kọ̀ láti ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú pé kẹ́ẹ̀ fi kí àwọn agbófinró létí so lọ́nà tó fi jẹ́ pé tí wọ́n bá ń halẹ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀hún kò san owó ní kó tó di pé kú ọ̀nà tí ọ̀bá san tó bá fi kú kú ìlàyé kò lè mú jẹ́ o yóò san tó bá di lọ́la gbẹ̀ngà òkè àná òkú tó bá ti kú tó jẹ́ mùsùlùmí wọ́n bá sin sínú sàárè rẹ̀ ó sì jẹ́ pé ó kú pẹ̀lú gbèsè òun ní ìsinmi títí tí wọ́n fi gba àṣà gbèsè. ẹlọ́run. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọba ìgbà tó ń pè. màmá yóò láti ọdún pé. náà ní ṣe nígbà tí a bá fọwọ́ sí wọn tí ó gbà wà lára. ọmọkùnrin apá ọ̀tún àmọ́ kọ́kọ́ sí jáde ní àbí apá òsì àti ìpè sọ́pọ̀tù wa máa fi ṣe olùjáde ní àgbọn tó ń sọ́wọ́ ìgbàlá máa lò fún ìgbàlá ní ẹ̀dá. ẹ̀rọ ẹ tún ìbéèrè ṣe dáadáa. nígbà tí a bá ń sọ àlùwàlà bàbá tí ó lè fún ní àlùwàlà wa. àwọn ọ̀tún la máa fi ṣe olùjáde ní àgbọn wọn sì. àgbẹ̀pẹ̀ ṣe ni mo rẹ̀ gbá àkọ́kọ́ ṣé yóò tún àwọn ọgbọ́n tó jáde ní àgbọn wọn ó ti yé náà. alhamdulilayi àkọ́kọ́ kò sẹ́ni tó ń kẹ ya imú. Hmm sọ́tún sósì nígbà tó ń bá fa omi sí nínú àlùwàlà ẹ fa omi sí nínú ihò ọ̀tún àti tòsì lẹ́ẹ̀kan náà tó hmm. bẹ́ẹ̀ tí wàá fẹ́ omi jáde nígbẹ́ni tí ọ̀fàkùn ti ṣe máa ṣe hmm. ọwọ́ ní òsì lẹ́sìn lórí imú yín hmm. ìka àtàǹpàkò àti tìfábẹ́là ní ọmọ lórí imú yín ìka àtàǹpàkò ọmọ lórí ihò òsì tí ìsábẹ̀ láyọ̀ máa bẹ lórí ihò tọ̀tún hmm. ẹ wàá fẹ́ jáde bí ẹni tí ń fọkùn. lọ́dọ̀ náà Malik rahimahullah tẹ̀rẹ̀ bá tí ìfẹ́ omi jáde bẹ́ẹ̀ àṣepẹ́ ẹ̀ka fani símú ni ẹ̀ fẹ́ jáde àlọ́ aláyọ̀ òpè. Àlejò Sọlámi Washington Lọ́hùn Ọ̀kà tí wọ́n kọ́ ọdún pè. Àgbàlá wà láti ìgbìmọ̀ Ìbéèrè yín pápá pa. Ẹ̀rọ ìbéèrè ni pé téèyàn bá bímọ báwo dị téèyàn bá jọ ọmọ òǹbó ṣe tí wọ́n ń gbé lọ́gbọ́mọ̀ hmm. tó wọ́n gbọ́ pẹ́ǹtì òǹbó ni wọ́n gbé ojú hmm. àǹfààní wọ́n gbọ́ ọlọ́mọ ogun hmm. ní ìpínlẹ̀ àti wọ́n fọwọ́ ẹ̀rọ ránṣẹ́ sí nígbà tó ti jẹ́ pé lọ́gbọ̀mọ̀sọ̀ tẹ̀ ń gbé kò sẹ́ni tó dín lọ́wọ́ láti pa ara ń gbé ilé ìṣe bí ìlú òyìnbó. Hmm. àwọn ọmọ tí ń gbé sọ pé nílùú òyìnbó táwọn wà àwọn ò láǹfààní láti pẹ̀rùn hmm. nítorí pé ìjọba ti fòfin de gbogbo ẹ̀. Hmm. táwọn lè fowó ránṣẹ́ sí nàìjíríà kan bá wọn fọmọ àwọn burú. pé wàá nígbà tó bá wa pa tán ẹran tó pé kó lọ́nṣẹ́ sáwọn òbí rẹ àwọn àbáta àwọn àlékún rẹ lóńdò ẹ hmm. wàá paaki rẹ gbé ránṣẹ́ sí wọn lẹ́yìn tẹ́ bá ti sáyà rẹ. sheik ìbéèrè tuntun wà ní omi pé wọ́n ní ọkùnrin wà ó sì ní ìyàwó àmọ́ ìyàwó tó ní ló ṣe lòun jẹ́ pé ó ń bẹ nínú ẹgbẹ́ kan láwọn kan jẹ́ pé ẹlẹ́gbẹ́gbẹ́dé ni wọ́n tọ̀ tí wọ́n bá ń lọ sí òde kan bóyá conference kan àbí nǹkan kan níṣẹ́ wọ́n máa ń sọ fún obìnrin pé ibì kan wà tí àwọn lọ ó sì jẹ́ pé ọkọ náà ti máa ń mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà torí pé ọkọ náà òwúlẹ̀ obìnrin ó máa ń fẹ́ sí létí àmọ́ nígbà tó yá ṣàdédé ọmọlẹ́bí pé ìyàwó ni wọ́n tún máa sọ fún pé ibì kan ń bẹ táwọn ń lọ ìjọ tí bá ń lọ fẹ̀rẹ̀ ń gbẹgbẹ́ náà nìyàwó fẹ̀sẹ̀ máa wá sọ ọ̀rọ̀ ń bẹ̀ fún ọkọ pé tó àwọn lẹ́bí kan ọgbẹ́ sì gbé ẹbù yóò máa lọ ọkọ yìí sì mú ìfẹ́ obìnrin kódà ọmọ tó ti wà láàrin wọn wọ́n ní tó àbáyọ tí bí obìnrin bí ó ti ṣe ní ọgbọ́ àṣẹ tàwọn nípa wípé kó má jẹ́ pé ọjọ́ tí wọ́n bá ń lọ nìkan ní mọ̀ sọ fún àwọn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀fẹ́ pàdánù ìyàwó tí àwọn bá sọ pé kó tún máa lọ sí òde kankan wípé ó ṣe fi kí wọ́n sọ pé kó òde ní kó pàwọn sílẹ̀ ó tún lè jẹ́ nàbáyọ. ìyá ẹgbẹ́ ìrìnàmì àwọn èèyàn. bí olóòjọ́ olóòjọ́ níjà níjà bíbá ẹbí oríṣiríṣi àwọn ẹgbẹ́ tó yẹ pé wọ́n máa ń ní ideology tàbí máa ń kulẹ̀ rẹ̀ tó yẹ pé ọkùnrin obìnrin lọ́kọ̀ ọkùnrin. ẹ tó bá pẹ́ gbẹ̀yìn mhm. máa jẹ́ gbẹ́ tó takùtọ̀ lọ tó takọ̀ ẹ̀sìn Islam yẹ gbé olóògbé ni ah. àti àwọn dáríjárí àbúrò ẹgbẹ́ òun. ó ṣe eré ẹgbẹ́ àwọn oníṣẹ́. ẹ bẹ́ẹ̀ bí èèyàn dá ìfẹ́ dákọ̀ ní pàtó ni. wá gbé gàrí. àyọ̀rọ̀ aslam. ẹgbẹ́ bí bẹ́ẹ̀ láti sọ ìṣèbéèrè mi ẹ̀yin káwa bá mọ̀ la lè dáhùn àìsàn nǹkan tí ò bá sí. bí kéèyàn wà ní ẹgbẹ́ àfẹ́ sí àwọn èèyàn lọ́nà. ẹ ṣàlàyé nǹkan tẹ́yìn fẹ́ béèrè bíi pé bíi pé kò yé wa. bíi ta wúwo bíi tmc. àwọn èèyàn ń ṣe àwọn ẹgbẹ́ lórúkọ ẹ̀sìn. Hmm. so ẹgbẹ́ tá ń ṣe lórúkọ ẹ̀sìn yẹn. Hmm àwọn ló ń darí ìgbésí ayé àwọn èèyàn tí wọ́n wà lábẹ́ wọn hmm. lọ́nà tó fi jẹ́ pé njẹ́ máa ní kó ṣe kò ní lè sílẹ̀ dẹ́sẹ̀kúṣe pé tí wọ́n ní ó ṣe ń takò ń tọkọ rẹ̀ fẹ́. Hmm. ṣé ọkọ máa gbọ́rọ̀ sí ẹgbẹ́ tíyàwó rẹ̀ ń ṣe lẹ́nu ni àbí ọkọ òdì olórí tèmi lọkọ nǹkan ti fọwọ́ sí pé kò sí ọgbọ́dọ̀ sí ọkọ yóò di olórí pò lọkọ ntọ́kọ̀ bá ti fara má pé kíyàwó ṣèyàwó ọ̀gbọ́dọ̀ sí o hmm. ẹgbẹ́ kí n ó fi àti torí rẹ̀ kó àti ọkọ rẹ̀ àwọn ọmọ akọ́kọ rẹ̀ làlùjẹ́ hmm. náà rẹ̀ ọkọ rẹ̀ ní náà rẹ̀ náà ló lọ́wọ́ ló wá ní àdìsá nàbì Muhammad hmm. sallallahu alaihi wa sallam ilé tí alimami Nasa'i gbé jáde nínú tíra àwọn asúnmọ̀nù kúbọ́ anábì ń sọ fún obìnrin kan pé fẹ́ wa naruk ọkọ rẹ̀ làlùjẹ́ náà rẹ̀ ọkọ rẹ̀ ní àṣẹ ọkọ gan ó síwájú àṣẹ bàbá tó bí ọmọ bẹ́ẹ̀ wá ní yọrọ àṣẹ ọmọṣẹgbẹ kan àṣẹ ẹgbẹ́ ó tún wá fẹ́ ju tọkọ lọ àdánwò ti dé ni. ẹlẹ́yìn ọlọ́run àwọn ìṣòro nígbà yìí. ìbéèrè yìí. ìbéèrè yìí kọ́lá kọ́lá bẹ́ẹ̀ lọ ọjọ́ pẹ̀lú kí ìtumọ̀ bẹ́ẹ̀ darí nípa àwọn ọ̀dà ó hmm. máa fi àsìkò yìí tó wọlé tí pé wà sí ìta gbangba tí a máa fi gúdà ń gbàdúrà ìṣòro lónìí tó máa wáyé ní gbogbo sátọ̀dì tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde insha allah ní central mosque ọjà gbó láago mẹ́wàá àárọ̀ gbèrègbè fẹ́mi imprompt insha allah Ah, ohun tó mú màá tó gbéyà ìwé náà ni kíkọ obìnrin sílẹ̀ lọ́nà ọ̀kọ̀tọ̀ níkọ̀kúkọ̀ lẹ́yìn tó tako òfin ṣeré à sheikh dr shabdin gbadebo rọjí aláṣẹ àti gbàsílẹ̀ ìmọ̀dúnmọ̀ center ní pápá abẹ́rù mẹ́gbọ̀n ṣọ́ àwọn ènìyàn sì mọ̀ bá a lẹ́kọ̀ọ́ àwa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí ò gbọ́ insha Allah ẹlẹ́rìí ó ti já ẹlẹ́kọ̀ọ́ yìí o. àwọn àlejò pẹ̀lú islam ló pẹ̀lú ìgbẹ́jú ẹlọ́gbọ́ yẹn ẹlọ́run ó kọ́ ìwé fífò pápápá ó náà ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ tí mo fi tó wa létí pé ó wà sí kàwé ìgbà tí a mọ̀ sí ìgbà tí a mọ̀ sí ìgbà lọ́gbọ̀n wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde ní ìwé ìṣọ́ central mosque ọjà gbó ohun tí wọ́n mọ pẹ̀kẹ́ nìyí lórí oní àmì kíkọ bẹ̀rẹ̀ sílẹ̀ lẹ́nà kọ̀tọ́ lẹ́yìn tó tako òfin ṣòríà inṣàlá ẹ lọ́wọ́ kọ ní o. sára ló kọ. aleykum salaam kápá àtàwọn ìwádìí ló kọ ní láti fún ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àbúrò wọn ló máa sọ gbogbo ẹ̀. a ń sílẹ̀ èèyàn bá nílẹ̀ bá àbúrò mọ̀tò ajọ́ pé wọ́n kú wọ́n á jẹ gbèsè sọ̀láàtì àbí wọ́n jẹ gbèsè àwọn sọ̀láwàtì kan àbí gbèsè síyàm ló ṣe ẹnìkan ní ìbáwọn dá gbogbo ẹ̀fọn àbí wọ́n lè pín lórí ara wọn láwọn tó jẹ mọ́. alhamdulilayi ètò ẹgbẹ́ gbèsè sọ̀láàtì ẹnìkan ní báyìí fún hmm. gbèsè síyàm ó báyọ̀ láyé lálàáfíà hmm. lẹ́yìn ọ̀sán lẹ́yìn ọ̀sẹ̀ ìnáwó lè báyọ̀ fún lẹ́yìn kóyìn àmọ́ sọ̀láàtì ẹnìkan báyọ̀ fún ọlọ́kọ ní o. àyẹ̀bí sọ́lá ń wáṣíntìlá. Ìkọ̀ọ̀dù ni a jẹ́ àpẹẹrẹ àtàdùwà yìí láti ìyá àtàdù láti tàjà. Ìbéèrè ń pa ní ọdún náà tá a máa tún yẹ tá máa bẹ̀ yẹ. Àwọn ẹ̀rẹ̀ sẹ́kúnà ni àti ní ọ̀rọ̀ pàwọ́ tó gbọ̀dọ̀ sí jùlọ bẹ́ẹ̀ náà ẹ̀ṣẹ̀ ìfẹ́. Ẹ ṣe, ọ̀rọ̀ ọ̀nà mi tó dáa jù téèyàn bá wọ ẹ̀tọ́ sálọ alákọ̀ọ́sọ lọ. Hmm. ẹgbẹ́ tí wọ́n ti tọ́wọ́ létí pé wá sí ìta gbangba tí a mọ̀ sí ìbúdà ńlọ bí ìṣòro lẹ́yìn tó mú wáyé ní gbọ́jọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù yóò tún wáyé lọ́la òde inṣàlá ní ìwé ìsọ ògbómọ̀ṣọ́ central mosque ọjà gbé lágbóná òwúrọ̀ gẹ́gẹ́ tẹ́lẹ̀ prompt asheikh dr ṣàwùdé gbadébẹ rọjò aláṣẹ àti ìdásílẹ̀ lùmọdúnmọ center ní pátábẹẹdì lógún lọ́nà ìkọ̀kúkọ̀ lọ́nà tó tako òfin ṣìríà insha Allah oní àmì wọn bá pẹ̀kẹ́ nìlú lórí àwọn tí a bá gbọ́ láṣọ fún àwọn tí ẹ̀ gbọ́ Allah yóò ní sinwálẹ̀ sùn lórí ẹ̀ insha Allah ẹjọ́ ní ilé ìsìn ọlọ́kọ̀ ilé tí ń pè pàápàá. ìbéèrè ah, ní pé wọ́n عبد الأول سيدي تذكر قولهم الأول هو الأول والآخر والظاهر والباطن ورقالهم الأول طيبات السنة لرقالة عبد الأول ليس محمد الأول جزاكم الله خيرا شيخ nípa orúkọ ọmọdé náà láti لو gbé lọ́jọ́ ní ọjọ́ tó káwọn ìbéèrè ní ọkọ pàtàkì lọ́yọ̀ ọgbẹ́ ọlọ́run tí wọ́n ṣe agbátẹ̀rẹ̀ tí kọ́lọ̀ kọ́lọ̀ àbúsọ wọn lẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbẹ̀gbẹ̀lẹ̀ ìyá àmọ́ ọkọ pàtàkì lọ́yọ̀ àṣẹ ìkàbẹ̀tẹ̀rẹ̀ ṣọ̀gbọ́n ìgbàdébẹ̀ rẹ́jí aláṣẹ àti gbàsídà lè mọdé lọsẹ nǹkan kọta tó lè gbìyànjú tí wọn ti ń kéjì sí àwọn ìbéèrè wa lọlọkùn ìjọkan láti gbà wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò àbúrò àti afárá mustapha tí wọn dìjọ kọ ọrùn àgbèsè ọkùnrin ọkọọwọn ọlọdọọdọ ìgbẹmọ lóko ní ọjọ́ níjẹ láti máa pàdé sí ìgbà náà lómi ìdágbé fún ayé sálámù aláìkọm